lẹ́ẹ̀kan sí i so orí pé àkókò ti lọ púpọ̀ a máa bẹ̀rẹ̀ ètò wa ní ọ̀sẹ̀ ní a máa bẹ̀rẹ̀ pẹ̀lú fíìmù mìíràn so eléyìí tí a ń pè ní kíni o eléyìí tí a ń pè ní frame two so ní frame two yẹn so ẹ rí i pé àwa tí a bá ń bá wa lọ tá a bá ń bá ìwé eléyìí tí a ń tẹ̀lé lọ so ẹ rí i pé tí ó wà ní frame two náà ni à ń pè ní kíni náà ni à ń pè ní algebra òun náà ni à ń pè ní algebra introduction to algebra so ọ̀jọ̀gbọ́n wa k strud ó ní ní ẹ̀yìn tí a bá ṣe kíni o tá a bá ti kọ́ ẹ́ prógrámù eléyìí tán so ó ní òun mọ̀ wọ́n dẹ̀ sì nígbàgbọ́ pé a gbúdọ̀ ṣe kíni o a gbúdọ̀ mọ àwọn ẹ̀kọ́ wọ̀nyí so alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni pé kíni a gbọ́dọ̀ mọ̀ bá ṣe lè fi kíni o bá ṣe fi àwọn lẹ́tà alífábẹ́ẹ̀tì láti fi lè jàrọ àwọn nọ́mbà wa ládẹ́sì lè ṣe kíni o láti lè pa àwọn méjèèjì náà papọ̀ so ìgbà tá a bá fẹ́ lò wọ́n nínú àwọn kíni tá a bá fẹ́ fi ṣe kíni o tá a bá fẹ́ fi ṣe ìṣirò so wọ́n ní a gbọ́dọ̀ ṣe kíni lẹ́yìn tá a bá ti ṣe prógrámù yìí náà tán a gbọ́dọ̀ mọ̀ eléyìí bá ṣe lè ṣe kíni o bá ṣe lè ṣe ihun tí ó kó sínú tí a mọ̀ sí kí ni algebraic expression nípa pé ká máa gba àwọn èyí tí ó ṣe kí ni àwọn àyè tí wọ́n jọra wọn ká máa pa wọn ká máa kó wọn jọ so a dẹ̀ tún gbúdọ̀ mọ̀ bá ṣe lè ṣe kí ni bá ṣe lè lo bracket bá ṣe lè lo bracket bá ṣe lè manipulate expression àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so léyìn náà mọ̀ ṣe kí ni láàmọ̀ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ yìí ìjẹ́ tí eléyìí bá yé wa kò kí n tó tẹ̀síwájú mo fẹ́ ṣe kí ni o so mo fẹ́ fún wa ní gbáradì ráńpẹ́ kan so mo dẹ̀ fẹ́ pè wá níjà kan kí dẹ́ ni pé níjà ọ̀hún òun náà ni pé kí ni tí ń bá ní kẹ́ mú nọ́mbà kan sínú tí ń bá sọ pé kẹ́ ṣe àwọn iṣẹ́ yẹn tó tẹ̀léra wọn báyà mo ní ẹrù nǹkan kan mo ní o àbí mo ní ẹ ṣáà ṣe àwọn ìṣirò kan pẹ̀lú nọ́mbà àtẹ̀mú sínú yẹn so màá mọ èsì eléyìí tẹ́ ṣe kí ni o eléyìí tẹ́ gbà lẹ́yìn tẹ́ ṣe kí o tí ìṣirò yín tí ó fún yín tí mo sọ ni tí n bá sọ pé kẹ ro nọ́mbà kan sínú tí n bá tún wá fún yín ní àwọn nọ́mbà mìíràn pé kẹ fi ṣe ṣírò pẹ̀lú nọ́mbà tẹ rò sínú ẹ ṣe kí ni màá máa mọ ìtẹ́mọ ṣe kí ni o ìtẹ́mọ get màá máa mọ ìtẹ́ get lẹ́yìn rẹ̀ ọ̀yà ṣé ká bẹ̀rẹ̀ ta ló wá pẹ̀lú mi olóyè fatai ọ̀yà ro nọ́mbà kan sínú mọ́ sọ fún wa o. àwa tá à ń tẹ̀lé wa lọ ní orí Facebook náà kí ń kálukú wa nọ́mbà sínú ọ̀yà mo pẹ́ tí nọ́mbà sínú ọ̀yà so gbogbo ẹni tó bá ń gbọ́ mi ẹ tẹ́ẹ̀nì mọ́ nọ́mbà tẹ́ sínú àṣùgbọ́n kẹ́ tó ro tẹ́ẹ̀nì mọ́ nọ́mbà sínú times pẹ̀lú two ẹ kọ́ times pẹ̀lú two ẹ àti ṣe bí àbí ọ̀yà wa ro tẹ́ẹ̀nì ẹ ro ten mọ́ lẹ́yìn tẹ́ bá ro ten mọ́ nọ́mbà ń tán yá ẹ divide rẹ̀ pẹ̀lú two ẹ divide rẹ̀ pẹ̀lú two ìtawà gẹ́tì ń sìn yẹn ẹ yọ kúrò nínú nọ́mbà tẹ́ mú sínú five lansa yẹn jẹ <laughs> mo rò pé bẹ́ẹ̀ ni so ẹ rí i pé àwọn àtàwọn tó tẹ̀lé tẹ́ bá ń tẹ̀lé wa lọ ẹ rí i pé five ni ó jẹ àṣírí bí mo ṣe léyìí a máa ṣàlàyé tá a bá ṣe kí ni o tá a bá ti tẹ̀síwájú ìmọ̀ kó nọ́mbà papọ̀ báyìí bóyá alifábẹ́ẹ̀tì ni o àbí nọ́mbà ni o àkójọpọ̀ wọn ká mọ́ fi ṣiṣẹ́ báyìí òun náà ni à ń pè ní ọ̀jìbra òun náà láàmú àṣẹ kí ni láàmú ṣe léni mo fẹ́ kẹran mi létí kí n tó parí pé bóun ni mo ṣe mọ̀ báyẹn ṣùgbọ́n á padà mọ̀ níbi ètò ṣùgbọ́n ṣé tóótọ́ ni five lẹ́gẹ̀ẹ́tì àbí five kọ́ ọ̀yà ẹja tẹ̀síwájú bẹ̀ láti wá bẹ̀rẹ̀ ọ̀jìbric expression. ọ̀dọ̀ fáwọn sọ pé kí ni o a lè mọ lo àwọn kí ni àwọn lẹ́tà kọ̀ọ̀kan láti fi sàmì báyà bíi nọ́mbà kan so ti yá báwọn so ìgbà tá a ti mọ̀ pa a lè máa fi àwọn nọ́mbà wọn láti fi lè sàmì nọ́mbà tá a mọ̀ yẹn ọ̀dà ẹja padà sí ìpèníjà ilé tí mo fún yín mo ní kẹrù nọ́mbà kan sínú kápá àmọ́ nọ́mbà tẹrù sínú ká gbé kí nọ́mbà yẹn kọ́ jẹ́ a gbé let the number let the number be a ọ̀yà kí ni wàá ní kẹ́ ṣe lẹ́yìn rẹ̀ mo ní kẹ́ ṣe kí ni o kẹ́ multiply number wọn pẹ̀lú two that is pé kẹ́ ṣe kí ni kẹ́ double rẹ̀ double the number ọ̀yà ẹ̀rí pé tẹ́ bá double number wọn kí ni yóò jẹ́ o yóò jẹ́ two a gbọ́dọ̀ bó ti yé wa báyẹn yóò jẹ́ two a lẹ́yìn rẹ̀ kí ni mo á ní ẹ ṣe mo ní ẹ add the ten mọ́ add ten to hit. kí ni ọmọ fún wa ten a two a plus ten lẹ́yìn ìrọ́kọ́ kí mo ní ẹ ṣe mo ní ẹ divide ẹ pẹ̀lú two divided by two yóò mọ jẹ́ kí ni two a plus ten a over five àbí over two àbí so ẹ rí i pé tẹ bá ṣe léyìí two a plus ten over two yìí ẹ̀hẹ́n ṣe àgbẹ̀ two common lókè yóò jẹ́ a plus five divided by two àbí kí ni wọ́n á yẹn ṣe lẹ́yìn rẹ̀ mo ní kẹ́ wá subtract ìtẹ mú sínú yẹn kẹ yọkùnù tẹ bá gẹt ajala ṣe é la mú sínú àbí so ti dábàá yẹn ajá sí pé kí ni o ti bá ní a plus five minus a ẹ rí i pé kí ni ó fún mi a minus a yóò gera wọn kí ni ó kúnlẹ̀ ó kù five ẹ rí i pé mo mọ tí ẹ ṣe kí ni tẹ mú sínú bí ó ti yé wa so lọ jẹ́ kí n sọ báyìí lẹ́ẹ̀kan ọ̀yà olóyè fàtà ìjọ lè sọ nọ́mbà tó mú fún wa lẹ́ẹ̀kan. Eight. Eight. So wọ́n á ní kó multiply eight yẹn pẹ̀lú two ó jẹ́ sixteen àbí? Tó bá ro ten mọ́ yóò jẹ́ twenty six àbí? Mo ní o divide yẹn by two. Yóò mọ fún ẹ ní thirteen. Wọ́n á ní kó yọ eight yẹn kó nu thirteen to get. Ó rí pé ní thirteen minus eight yóò mọ fún wa ní five. Lẹ́yìn la ń pè ní òdìbà. Ọ̀jọ̀gbọ́n ní gbogbo àwọn tá a ṣe yìí o àwọn tá a ti ṣe sẹ́yìn yìí àti gbogbo àwọn tá a ní kẹ́ ṣe yìí o so òun náà ni pé kí ni a lè túmọ̀ lò wọ́n ẹ rí i pé inú ta lò òun náà ni pé n ta mọ̀ tàbí nǹkan kan ta mú sínú àfiṣe kí àfiṣe álífábẹ́ẹ̀tì kan so lẹ́yìn ìgbà tá a fi wọ́n ṣe álífábẹ́ẹ̀tì a dẹ̀ ṣe kí ni a padà mọ ohun tó jẹ́ ajá pé tí n bá ṣe kí tí n bá fi bóyá bíi a mi àbí b mi tí máa fi represent àwọn tá a mọ̀ tí a mọ̀ sí unknown represent unknown ọ̀yà ajá sí pé kí ni gbogbo ìṣirò tá a mọ̀ ṣe pátá a máa ro nǹkan pọ̀ ní o a máa yọ nǹkan kúrò ní o a máa fi nǹkan multiply ara wọn ní o àbá máa fi nǹkan divide ara wọn a tún lè ṣe pẹ̀lú àwọn tí è ṣe nọ́mbà náà tó pé àwọn alifábẹ́ẹ̀tì náà ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣe pé mo lè ṣe kí mo lè ro àwọn méjèèjì papọ̀ ẹ má gbà pé kí ni sum náà ni pé ká ṣe kí o káró nọ́mbà papọ̀ ajá sí pé tí n bá ní sum of a and b kí ni ó jẹ́ kí ni sum of a àti b ó a a plus b. a plus b ẹ ṣeun ọ̀yà difference nǹkan a lè yan kó nu ara wọn bákan náà ẹ̀wẹ̀ difference of a and b kí lóun náà jẹ́ a minus b àbí so a mọ̀ pé product náà a lè ṣe bákan náà ẹ̀wẹ̀ product of a and b òun mọ̀ fún wa ní ab ẹ bá gbàgbé ìgbà tá a ṣe power mo ní pápẹ́ bá fẹ́ máa mú òfin wá àjá pé ká tó mú òfin wá ẹ gbọ́dọ̀ mọ̀ ṣe kí ni o ẹ gbọ́dọ̀ mọ̀ kó wọn lákòótá ẹ gbọ́dọ̀ mọ̀ generalize ẹ kí ni mo lẹ́ máa fi lò láti wọn generalize ẹ òun náà ní kí ni àwọn unknowns ẹ àwọn unknowns wa so quotient náà bákan náà wẹ̀ so ẹ rí i pé yẹn náà fún wa ní kí ni o a divided by b àbí ká sọ pé kí ni o a divided by b ìkankan náà ni tàbí a over b so nínú àwọn ìwé mìíràn wọn máa ń kọ báyìí ṣùgbọ́n b wo gbọ́dọ̀ ṣe kí ni jẹ́ zero tí b bá jẹ́ zero ńgbà yẹn ó ti ṣe kí ó ti jẹ́ undefined ọ̀jọ̀gbọ́n á ní ìmọ̀ lo lẹ́tà bá ṣe lò báyìí ká máa wá pa wọ́n papọ̀ mọ́ nọ́mbà pẹ̀lú àpẹẹrẹ tí mo ṣe síwájú lẹ́ẹ̀kan pé mo ní kí ni ọ̀ya kan fi túge tó dé bá ká rò papọ̀ mọ́ báyẹn tádẹ̀ mọ́ papọ̀ mọ́ alifábẹ́ẹ̀tì òun náà ni à ń pè kí ni òun náà ni à ń pè ní ìmọ̀ ọ̀jíbrà òun náà ni agbọ́n ni ọ̀jíbrà ajásí pé tí wọ́n bá béèrè lọ́wọ́ wa pé kí ni ìtumọ̀ ọ̀jíbrà òun náà ni pé kí ni o ní máa lo lẹ́tà tí a mọ̀ sí àwọn alifábẹ́ẹ̀tì wa a b c d débi e, yòówù tí ọba àríkóde àti kí ni o àti àwọn nọ́mbà wa tá a ti mọ̀ ká máa ṣe kí ni ká máa pa wọ́n papọ̀ nínú ìṣirò wa tá a bá ti ṣe báyẹn òun náà là ń pè ní kí ni o là ń pè ní ọ̀jíbrà jẹ́ tí eléyìí bá yé wa a máa bọ́ sí fírémù eléyìí tó kàn ẹ pé tẹ bá wo fírémù four òun tó kàn ọ̀jọ̀gbọ́n àfẹ́mọ́ ṣàlàyé tí a ń pè ní constant ẹ pẹ́ tí mo bá àwọn nǹkan báwọn náà pàdé kí ni a ń pè ní constant sáré tí ó sọ fún wa bóyá lórí ìkànnì yìí ni àbí lórí àwọn tí wọ́n wò wá ní orí Facebook bóyá constant mi mẹ́ni tó lo kíní kejì bóyá tani ni ó sọ túmọ̀ constant fún wa. alàgbà alàgbà lẹ́kan ṣe wà pẹ̀lú wa. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yà kí ni ìtumọ̀ constant. ìmọ̀ ah, bẹ́ẹ̀ fẹ́ ṣàlàyé rẹ̀. ní ìka tó yẹ pé kì í yí padà. ìta ẹgbẹ́ kì í yí padà wẹ́ ẹgbà ẹtu ẹtu sí èdè Yorùbá nù so òun náà jọra wọn torí àkókò ẹ rí i pé nínú àwọn tí mo ní ṣe kí ni tí mo ní ìpèníjà tí mo fún wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a rí bó ṣe jẹ́ pé ìntẹ̀rò sínú ta ṣe kí ni ọ̀tá fi hẹ́hùn ṣe àbí so irú e tí mo ní kẹrò sínú yẹn o ọ̀jọ̀gbọ́n ní irú rẹ̀ ńlá mọ̀ ní constant kí ló dé ẹ rí i pé ńgbà padà ṣe é tán ó padà lọ fún wa ní ó padà fún nínú àwọn ìbéèrè míì tàbáwọn iṣẹ́ mìíràn tẹ́ bá fẹ́ máa ṣe wọ́n máa ń rí ìkwáyà pé kọ́yé pé kí ni ká máa rẹpísẹ́ǹtì nọ́mbà àbí alifábẹ́ẹ̀tì ká rẹpísẹ́ǹtì ẹ̀ ju tó ju nọ́mbà kan lọ tó ti bá báwọn òkè náà òkè ní ọ̀yà àwọn ọmọ sùkúù mélòó ẹ pé nọ́mbà tí mo ní ẹrù sínú ètò súnmọ́ náà ni pé ọyọ kan answer tẹ get náà nìyẹn n tó rò sínú yẹn náà tí tá a bá ṣe gbé ẹ tán ẹ pé ọyọ kan náà la get so tí a bá yẹn bẹ̀tí a bá sọ pé okay now ẹja máa ro eléyìí bá ní bá tún kọ ẹnsìn tí bá ní a òun ni máàkì tó pé àwọn ọmọ sùkúù gbà tí bá ní a tí a bá jẹ́ kí ni o tó bá jẹ́ máàkì tí àwọn ọmọ sùkúù gbà sọ pé nísìnyí kéye pàǹlò fún ẹnìkan mọ́ àjásí pé máàkì ìdánwò tèmi máàkì ìdánwò tiẹ̀ máàkì ìdánwò gbogbo wa ẹ̀hẹ̀n kí láà máa sọ pé jẹ́ a máa sọ pé jẹ́ a owó ní tó láì pé nílò báwọn láti fẹ́ lò òun yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ variable ọ̀jọ̀gbọ́n á fẹ́ mú àpẹẹrẹ kan wá tó fi jẹ́ pé a fi mọ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ó ní àti rí àmọ́ pé operation addition wa alọ́wà commutative kí ni ìtumọ̀ commutative a ti ṣàlàyé nínú àwọn ẹ̀kọ́ tó kọjá kí láà pè ní commutative ìkan náà àwọn òfin ìṣirò ni ìgbàdá máa sọ pé ìṣirò kan ìṣirò kan tá à ń ṣe ó wà commutative ta ni ó sọ fún wa. ìmọ̀ ẹni tó wà ní Tecno Canon nìyẹn sáré tó wà ní ìkànnì Facebook tí ó sọ fún wa. Bóyá. olóyè olóyè Fatai kó lè mọ dùn ẹja wọn ẹja jọ mọ ṣe papọ̀. kí ni commutative. ọ̀yà ah. ẹnìkan ẹnìkan sọ̀rọ̀ à ń gbọ́ ọ̀dà torí àkókò tá a bá ní commutative òfin kan ni ṣó ti yẹ wá báwọn òun náà ní pé jẹ́ fún alápẹ̀rẹ̀ tọ́jọ̀ gbọ̀ngàn fún wa nùwé ó ní tá a bá ní two plus three plus three plus two ajá sí pé addition wa ń sìn ìṣirò wa tí a mọ̀ sí kí ni ìròpọ̀ wa ń bì báyìí ó wà kí ni à ń pè ní commutative commutative ni wọ́n yọ látara commuter commuter ni pé in tí wọ́n ń lọ tí wọ́n ń pò ìbọ̀ òun náà ni pé kápẹ́ ń bá ń ṣe ìṣirò kan tó wá jẹ́ pé mo gbé nọ́mbà tó wà níwájú tẹ́lẹ̀ nọ́mbà tó wà láàkọ́ tẹ́lẹ̀ mo gbé wá sẹ́lẹ̀ kejì tí mo gbé lẹ́yìn tó tó wá jẹ́ pé ánsà kan náà ni mo get ajá sí pé wọ́n wà commutative yẹn so ti èmi báyọ̀ so ẹni pé two plus three lélẹ́yìí operator wa tí a mọ̀ sí táàfin ṣe ìṣirò bíi by addition ẹ̀rí two yìí a máa pè ní first element element là á mọ̀ ń pè three yìí náà element òun náà two ni element àkọ́kọ́ three ni element àkọ́kọ́ ṣe é pé tí n bá ní two plus three kí ló fún mi ṣe ọ̀ya ìjájọmọ sọ kí ni two plus three five ẹ ṣeun ọya kápẹ́ ń bá wá járọ̀ in tó wà láọkọ́ ẹ̀rí pé in tó wà láọkọ́ tẹ́lẹ̀ ní two in tó wà ní wọn ó wá three plus two báyìí ni three plus two náà fún mi. ẹ̀rí pé five náà ni ajá sí pé ìṣirò tí mo ṣe tó lọ́ọ́ jẹ́ pé ńgbà tí ń bá yé ìtọ́wà láọkọ́ sẹ́lẹ̀ kejì àbẹ́ ìtọ́wà lẹ́lẹ̀ kejì irú ìṣirò ohun tó wá fún mi ní nǹkan kan náà a máa sọ pé ó ṣe kí ni ó wà commutative ó ti bá a máa sọ pé ó wà wa ìjẹ́ sí wà commutative ṣé ìyọkúrò wà commutative subtraction ìyọkúrò sọ wà commutative kódà ẹ̀yin náà lè mú àpẹẹrẹ tí mo ṣe kí ni tí mo mú àwọn wa ẹ sọ wà commutative. Hmm, rárá. rárá kí ló dé. pé irú nìyí tá a bá lo irú àpẹẹrẹ tó lò lókè yẹn two minus three. two minus three yóò fún wa ní minus one àbí three minus two náà yóò mọ jẹ́ kí ni yóò mọ jẹ́ one níwọ̀n ìgbà tó yẹ pé ńgbà tá a ṣe kí ni o tá a yípo wọn padà tí ò fún wa ní kankan náà ajá sí pé ìyọkúrò òkè ṣe kí ni o ọ̀wà commutative ọ̀yà multiplication ńkọ́ láì ti ẹ̀já ta eré nu sọ́wọ́ accommodative àbí accommodative. ó wà accommodative. accommodative torí ti máa ní three times tí ó kí ni ó mọ fún mi six two times three náà ńkọ́ yóò mọ fún mi ní six so division òun náà wà commutative ajá sí pé addition àti multiplication àmọ́ sọ́njọ́ yẹn òun wọ́n wà commutative àkálà ṣe subtraction wa ìyọkúrò wa àti àmì pínpín àwọn òṣèkíni o àwọn wà commutative so ibi tí wọ́n fẹ́ fàyọ ni pé ṣe pé nígbà tá a kọ́ nípa power mo sọ fún wa pé kápá bá fẹ́ mú òfin tẹ̀ bá gbàgbé ó dàbí olóyè lẹ́kan bẹ́ẹ̀ lọ́jọ́ náà pé tí n bá ní two raised by three times two raised by four ṣe pé bí thirty five òfin yọ ni pẹ̀lú eléyà ni yóò mọ jẹ́ two raised by three plus four àbí. mo ní ẹ bá fẹ́ mú òfin wá ajá ti fẹ́ po eléyìí lákòótán kí ló fi wá kó lákòótán kí mo lẹ̀ ní mo lò mọ́. àní mo lu nọ́mbà mọ́ ọ̀dà so a lè mú òfin commutative wá fún mi nísìn lákòótán lákòótán tó tọ́ bá ní kankan jófin ajásí pé tá a bá ń lò fún irú nọ́mbà kí nọ́mbà nọ́mbà yóò tí ọba àdìkó jẹ́ yóò mọ̀ fún wa ní kankan náà náà ọ̀yà ẹ̀hìn bó láti alófin o especially gẹ́gẹ́ bí addition ọ̀yà ẹ̀sìn gbìyànjú rẹ̀ àmọ̀ pé tá a bá fẹ́ mú fèrè a ní ọmọ jẹ́ a raised by x times a raised by y a ní ọmọ fún wa a raised by x plus y ó yá mú fèrè náà wà òun náà rọjú ẹ̀hẹ́ o kàn nílò nọ́mbà mọ́ ó yá. ó kí mo lẹ́mọ̀ lò. multiplication àbí division. àmì multiplication àbí. ẹja lo addition ó ká má fi. ajá sí pé tí n bá lo addition kí ni ọmọ jẹ́. A plus B. A plus B must be equal to H. A plus B. A plus B gbọ́dọ̀ mọ jẹ́ kí ni? Ó mọ jẹ́ B plus A. So ti yẹ báwo? A plus B gbọ́dọ̀ mọ jẹ́ B plus A. So ìtọ́jú ọgbọ́n àṣọ ń bípa ẹni pé ní ipò tá a wá lo A àti B yìí, variable ni wọ́n mọ jẹ́. Kí ló ní tí wọ́n mọ jẹ́ variable? torí kẹ́ yẹ pé nọ́mbà kan ni ó mọ ṣiṣẹ́ fún ọ ok níṣìí báyìí tí má tún mú nọ́mbà yòówù tí ọba àríkẹ́ rí wa ká ní sinmi mú five àti ten wa ó pé tí bá ní five plus ten fifteen ten plus five náà kí náà mọ̀ fún fifteen so tí wàá bá so òun náà ni tí ọ̀jọ̀gbọ́n sọ bẹ́ẹ̀ ni pé tá a bá wá fẹ́ sọ òfin yìí o ajá sí pé wọ́n ní òfin tí a mọ̀ sí commutative yìí ó ṣiṣẹ́ fún gbogbo nọ́mbà pátá kì í ṣe two àti three nìkan so tí ẹ bá ó láwọn á ṣe kí ni la fi kọ́ pé bá bí a plus b òun náà jẹ́ kí ni ó jẹ́ b plus a ó ní tí a àti b tó wà ń ṣe nọ́mbà kí nọ́mbà tí ọba àdìkó jẹ́ so ti yé bá wọn so ó ní ìlò tá a lóye o ní lílò tá a lóye o a máa pè wọ́n ní variables so ti yé wa torí kéyìí pé nọ́mbà kọ̀ọ̀kan ni wọ́n dúró fún bẹ́ẹ̀ pẹ̀lú nọ́mbà tí mo ní kẹrò síwájú yẹn ẹ pé ọyọ kan náà ló dúró sí fún wọn láwọn máa pè ní constant lọ́pọ̀lọpọ̀ àwọn yẹn fi wọ́n sọ pé gbogbo àwọn nọ́mbà tó bá jẹ́ nọ́mbà ni constant ó ti yé wa òkè pé òun ni constant kódà lè fi alphabet náà ṣe constant kò túmọ̀ sí pé tí n bá ní three constant ni kò túmọ̀ sí pé hey náà ò lè jẹ́ constant tó ti yé wa bẹ́ẹ̀ bá ṣe ìṣirò yín dé ibi èyí tó ga wọ́n sọ fún yín pé ok náà káàgbọ́n àbá ń kọ nǹkan kan lọ báyà níbi algebra tàbí bá dé àwọn analysis wọ́n lè sọ fún yín pé tí wọ́n bá kọ alphabet kan náà wọ́n á sọ pé ok constant english kọ́ka kó fẹ́ lò báwọn náà ọmọ sọ èyí tí mò ń lo efun bíbà yìí o constant ni o ajá sí pé tá a bá ti sọ pé constant ni níbo làákàyè wọ́n mọ̀ lọ àmọ́ dá làákàyè wa padà sí pé ah nọ́mbà kan ló lè dúró fún tó ti yé bá bẹ̀tí bá ní ah, ibi tí mò ń lo èmi fún yìí o variables ni o ajá sí pé níbo làákàyè wọ́n mọ̀ lọ ipe jẹ́ nọ́mbà kí nọ́mbà bó o bá ti mọ ìyàtọ̀ tó wà constant àti variable báwọn a ní ó ṣàlàyé. constant hmm. ẹ sọ pé tí a bá ti rí constant a ti hmm. máa nọ́mbà kan tó wà fixed ni jẹ́ pé hmm. outcome ẹ̀ ẹyọ kan ni ṣùgbọ́n tó bá jẹ́ fíbù tá a bá fíríbù a lè mọ̀ pé fálù tó máa ní ó lè yàtọ̀ kì í ṣe fálù tó wà fixed ó lè ju ọyọ kan lọ ẹ ṣeun ó lè ju ọyọ kan lọ so ìjẹ́ tí eléyìí bá yé wa wọ́n nígbà tó ti yé wa ta dẹ̀sí mọ̀ pé kò lè báyìí ajá sí wípé ọ̀jọ̀gbọ́n à ń sọ ṣàǹgbé lọ́sẹ̀ tó kọjá náà kọ́dà bọ olóyè Fàtáyé òkò pẹ̀lú wa so lọ́sẹ̀ tó kọjá wọ́n ní a ní nǹkan kan tí à ń pè ní gbàtà standard form wọ́n ní a ní tá à ń pè ní SI standard ta ní ọ̀nà alétí SI standard form náà ni pé standard form tó bá jẹ́ pé power rẹ̀ ó bá jẹ́ ten raised per three tàbí ten raised per minus three tàbí ten raised power six tàbí ten raised power minus six tó bá yípa ńkọ́ nínú nǹkan báyìí bí a ti bá kọ two point three times ten raised power minus six standard form ló wà ní tó tọ́ ṣùgbọ́n si standard form tí a mọ̀ sí eléyìí tó wù wá tá a gbà wọlé wọ́n di nínú àwọn tá a gbà wọlé nínú mathematics òun náà ni pé gbogbo àwọn tó bá jẹ́ constant wa ni o kódà tẹ́ bá ṣe iṣẹ́ yín dé àwọn ipò gíga òun náà ni pé a mọ̀ lò wọ́n kápá bá fẹ́ lò wọ́n nínú algebra bóyá bí àwọn nọ́mbà tó bá bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ lílò wọn a máa bẹ̀rẹ̀ láti kí ni abc lọ so ti ẹ máa hàn ṣùgbọ́n tá a bá ń gbé nǹkan kan látẹ̀yìn bẹ́ẹ̀ ní ìsìn mọ́ bẹ́ẹ̀ láti bí vwxyz a máa lò wọ́n fún kí a máa lò wọ́n fún kí ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àná àìsábà bùkátà ilé tẹ́lẹ̀ àwọn náà kàn mú kankan ni pé let the variable be here ajásí pé látòní lọ́nà ẹ jẹ́ ká náà ṣe kí ni ẹ jẹ́ ká náà ẹ kọ́ sí nǹkan o so ìtọ́jọ̀gbọ́n sọ níbàyí ni pé nínú tí ó ṣe kí ni níta gbà wọlé púpọ̀ jù òun náà ni pé ta bá fẹ́ mọ lọ àwọn tó jọ mọ́ báyìí ajá sí pé a b c d e f wa a máa lò fún kí ni a máa lò fún constant àwọn alifábẹ́ẹ̀tì ọbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn bẹ̀tẹ̀ àwọn eléyìí tó wá látẹ̀yìn a máa lò wọ́n fún kí ni a máa lò wọ́n fún variable jẹ́ tí eléyìí báyìí wa a bá bọ́ sí eh, ewé tó kàn tí a mọ̀ sí eh, fírémù ẹlẹ́ẹ̀keje ọ̀jọ̀gbọ́n afẹ́mọ̀ rules of algebra rules of algebra that is àwọn òfin algebra kò sí tàbí ṣùgbọ́n a ti mọ ìtumọ̀ algebra ìtumọ̀ algebra dẹ̀ ti ṣe kí ni ó ti yé wa yékéyéké kí ni wá ní àwọn òfin eléyìí tó dìrọ̀ mọ́ tá a gbúdọ̀ dì mú gẹ́gẹ́ bá a ṣe kí ni o bá a ṣe kọ́ àwọn òfin eléyìí tó dìrọ̀ mọ́ báyà bíi pàwà náà gbogbo àwọn ọmọ ẹ̀rí pé òfin òfin yẹn ló jẹ́ ká máa ṣe kí ni ló jẹ́ ká lè ronú pa rẹ̀ lọ́nà tó ṣe kí ni o lọ́nà tó jì sí so ọ̀jọ̀gbọ́n ni ẹ jẹ́ àwọn òfin ìṣirò yìí o eléyìí la ti bá pàdé bóyá fún teachers ni o àbáwọn ta ti lò fún yẹn wọn lóun náà tún ṣiṣẹ́ fún ẹ gbogbo nọ́mbà yóò tà bá àríká lò fún so níbi kíni o níbi ọ̀jíbra wa wọn náà lè ṣe kíni a lò wọn náà so a lè lò wọn náà wọn ní àwọn òfin aláwọ̀kọ́ tá a ṣe so aláwọ̀kọ́ tí ọ̀jọ̀gbọ́n tó kọ́kọ́ mú ẹ mo ti ṣàlàyé lẹ́yìn síwájú òun náà ni à ń pè ní kíni consultativity kí a ń pè ní commutativity tàbá gbàgbé òun náà ni pé tí n bá ní nọ́mbà méjì kan bóyá bíi x àti y so ti yẹ wọn tó wá jẹ́ pé n bá rò wọn papọ̀ tàbí n bá multiply wọn pẹ̀lú ara wọn lọ́nà tó jẹ́ wípé ọ̀nà tí n bá gbà kọ wọn kò ṣe kí ni kò ṣe pàtàkì ẹ ti gẹ́gẹ́ máa tẹ́gbẹ́ ọ̀nà tí n bá gbà pa wọn tí n bá kọ wọn kò ṣe pàtàkì tàbí kò ní kópa lára bá ìntọ́ ẹ̀ka get àjásí pé ọgọ́ accomutative nìyẹn gẹ́gẹ́ bí mo sọ pé tí wọ́n tún sọ nígbà yẹn pé x plus y ajásí x plus y mi ò mọ jẹ́ kí ni y plus x ó rí pé táàmù aláwọ̀kọ́ ní x tẹ́lẹ̀ táàmù ẹlẹ́ẹ̀kejì ní y ajásí pé tí n bá gbé n tó bá jẹ́ táàmù aláwọ̀kọ́ tí n bá gbé ẹlẹ́ẹ̀kejì nǹkan kan náà ni ó jẹ́ ẹ pé lè sí true ẹ gbé mo tún wọn alápẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ mú nọ́mbà méjì wá ó rí pé tá a two plus seven tó ti wá báyìí kí ló fún wa nine ó yá tá a kọ́ tá bá yí ipò wọn padà ń so seven plus two kilo lóun náà jẹ́ nine àjàsí pé wọn ọgbà tó ti fún wa ní kankan náà yẹn àjàsí pé wọn wà ṣe kíni wọn wà commutative wọn wà commutative ọ̀yà so ọ̀jọ̀gbọ́n ní ó ṣiṣẹ́ fún àmì ìròpọ̀ ó dẹ̀ ṣiṣẹ́ fún kíni àmì ìlọ́po àjàsí pé xy òun náà mọ̀ ṣe déédéé kíni o ys ẹ̀ ẹ́ pé lo ab mọ́ lẹ́ẹ̀kan kí ló tí ò jẹ́ lo ab mọ́ sàpé ibi lálò lálàkọ́ ẹ̀ mo ti mú ẹ̀kọ́ kan tí ọ̀jọ̀gbọ́n tó ń sọ fún wa nínú ìwé ìnìyàn tí mo fẹ́ ká mọ dìmú nìyẹn ẹ ti yé pé gbogbo àná lájọ mọ sàǹfààní àtẹ̀ntí ń sọ̀rọ̀ àti gbogbo àwọn náà tá à ń gbọ́ kí lè ti fi lóyè àti bímọ ta ni ó sọ. ẹ kí lè ti lóyè àti bímọ kò túmọ̀ sí pé tí n bá lóyè àti bí náà mi gbà ọ ẹ̀sùn gbọ́n mo gbúdọ̀ ṣe kí ni mo gbúdọ̀ mọ sọ ohun tó bá jẹ́ nísìnyí báyìí ọ̀jọ̀gbọ́n sọ fún wa pé àwọn álífábẹ́ẹ̀tì ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bíi a b c d e wọ́n la fẹ́ ká máa fi wọ́n ṣe kí ni o ká máa fi wọ́n ṣe constant àbí òye ó ní ẹ̀wá rí àwọn eléyìí tó jẹ́ àwọn álífábẹ́ẹ̀tì ìparí bá a ká pé láti bí v w x y z ká máa fi wọ́n ṣe kí ni o ká máa fi wọ́n ṣe variable ajásígbé tí mo ṣe mẹ́rin náà ti mú ẹ̀kọ́ tọ́jọ̀gbọ́n ní àmọ́ ṣe nìyẹn why sy wa nígbà tí mo pé variable ló jẹ́ kí n mọ̀ lò so ti yọ wa kódà ká tún lò báyìí náà wọ́n ní ká tún mọ̀ sọ apájú àwọn àtàbáwá ní ilé ìwé ẹlẹ́kọ̀ọ́ gíga gbogbo ti wa so nínú àpẹẹrẹ tá a fi mọ̀ pé lè náà tọ́ òun náà ni pé tí n bá ní three times two òun náà wọ́n fún mi ní kíni two times three tí méjèèjì ọmọ jẹ́ six kódà ó ṣiṣẹ́ fún gbogbo agbọ́nrin nọ́mbà ó ṣiṣẹ́ fún natural number ó ṣiṣẹ́ fún I mean rational number Now, ẹ mọ́ gbàgbé kí rational number Our number tá a lè kọ́ fraction that means it's bá one times two times three times four Oh yeah. Again, you put one up, padà ẹ̀dùnkún náà wọ́n fún wa ní three times four times one times two You ọmọ jẹ́ three over eight You ilé ọmọ get three over eight ilé ìyá ń pè ní ilé communicative ó ní kẹ́ lọ gbọ́ ajá sí pé àtiṣe àti subtraction yóò máa wà communicative Oh yeah. Why are you poor? eléyìí tá a fi ń ṣe kí ni o tá a fi bá tá a bá ń yọ nọ́mbà kan kúrò nù ara wọn tá a bá ń fi nọ́mbà eh, nọ́mbà méjì tá a bá yọ wọn kúrò nù ara wọn tá ń fi nọ́mbà méjì tá a fi kan gé kan ó ní ipò tá a fi mọ ọkọ wọn òun ṣe pàtàkì o ajá sí pé mi lè sọ pé five minus two mi mi lè sọ pé yóò fún mi ní two minus five ẹni wọ́n gbà tí mi fi lè sọ pé yóò fún mi báyìí ajá sí pé subtraction mi ò níwà commutative ẹ̀yà tí máa fẹ́ kó lákòótán ti fẹ́ lo variable náà fún ajá sí pé máa ní minus y is not equal to what y minus x. tó ti yọ abáyẹ ọ̀yà fún division náà kọ́ x divided by y tàbí kẹ́ sọ pé is not equal to y divided by S. tọ́ba dẹ̀ sì jẹ́ pé olùfàyín náà lè fẹ́ lo pé x over y is not equal to y over x. ǹjẹ́ tí eléyìí bá yé wa bẹ̀tọ́ ní ká gbọ́ nǹkan kan ọ̀nà gbà tó yẹ pé méjèèjì ilé yìí kọ̀ síra wọn kò túmọ̀ sí pé ọ̀nà gbà tí àwọn méjèèjì ilé yìí kọ̀ náà ní pẹ́tọ́ wáyé pé kí ni wáyà àti ẹ̀sìn mi bá papọ̀ ẹ̀ láláì jẹ́ bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n papọ̀ òun ò lè wà commutative láíláì ẹgbẹ́ tó wá papọ̀ ń sìn bẹ́ẹ̀ mo ní five five yá five minus five yóò fún mi ní zero so five minus five náà tún fún mi ní zero that's why ni wọ́n fi ń sọ fún wa pé tá a bá fẹ́ mú òfin kan wá a gbọ́dọ̀ mú alákòótán àtàgbọ́n mo fẹ́ bófin yẹn wá kí wá ní ẹ irọ́ o subtraction náà wà commutative torí five minus five fún náà jẹ́ zero irọ́ o àti sọ fáwọn because nọ́mbà kan ni mo lò fún yẹn ìtara ní kófin kan mọ ṣiṣẹ́ ajásí kó gbọdọ̀ ṣiṣẹ́ fún gbogbo nọ́mbà lágbọ́nrin tá a ti ń ṣiṣẹ́ yẹn gbogbo tí a ò lá fún wọn pè ní kíni ọ̀yà ìjẹ́ tí commutative bá ti yé wa mo lérò bí commutative ti yé wa dáadáa báyìí. bẹ́ẹ̀ni. olóyè kí ni commutative sọ sọ ní láì ní ráńpẹ́ bóyá kò lo star tí star bá jẹ́ àmì ìṣirò kan ọ̀yà nísìnyí báyìí ìtumọ̀ star ni torí gbogbo àwọn táwọn wí náà division nísìn ká mo lè sọ pé division mi mo lè lò fún nǹkan mìíràn náà káàkiri bá fẹ́ lò fún ẹran star ajá sí pé ẹ̀hẹ́n. star. ẹ̀hẹ́n hello. àti ok x àdúrà yẹn wọ̀ ajá sí pé x tà y yóò mọ jẹ́ kí ni. yóò mọ jẹ́ y plus x. yóò mọ jẹ́ y star s yóò mọ jẹ́ y star s. ìjẹ́ tí ilé ìbáyé wa ẹja wa lọ sí associativity ọ̀jọ̀gbọ́n ní ọ̀nà tá a gbà kọ́ s y àti z yẹ àbí s y àti z wọ́n náà náà wà associated mọ́ kí ni o addition àti multiplication wọn ò ní ṣe kí ni wọn ò intarget ń bẹ náà kò ní ṣe kí ni kò ní yàtọ̀ síra wọn ṣùgbọ́n tí mo fẹ́ ká gbọ́yé bíbá yìí ni pé associativity yẹn element mẹ́ta ló wọ́n mọ̀ ṣiṣẹ́ fún ẹ mọ́ gbàgbé pé kí ni commutative wa element mélòó lòun ṣiṣẹ́ fún element méjì àyàsí tí n sọ̀rọ̀ associativity element mélòó máa máa ronú pa rẹ̀ element mẹ́ta kápẹ́ bá ní variable mẹ́ta tàbí element mẹ́ta x y z ajásígbé tí a sọ nipe ti n ba bá ṣe kí ni tí ń bá kó méjì papọ̀ tí ń bá tún àrò òun náà ya àwọn méjèèjì ti mo kó papọ̀ láọ̀kọ́hún so ti ti ma ní kóhun dá dúró tí máa mú kan náà tí mo papọ̀ ti mo tó lọ bá ẹlẹ́ẹ̀kẹta tó dá dúró x x plus y plus z. ẹsikẹ́ ẹ̀ bá wọn ní tó ṣẹlẹ̀ bí báyìí òun náà ní kíni associative tó ti bẹ̀tì ẹ mọ́ gbàgbé mo ní ẹ mọ́ jẹ́ alo plus níbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ní ti associativity ń sọ ní pé ti bá ní kíni ẹ star y star z is equal to what ẹ star y star z tó ti dàtí tá a bá ní element mẹ́ta bẹ́ẹ̀ bí one two three gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n á kọ́ méjì papọ̀ bẹ́ẹ̀ ní sinmi kọ́ one plus two plus three ṣáà pé one plus two plus three tí n bá kọ́ báyìí ṣùgbọ́n ti máa kọ́kọ́ méjì aláwọ̀kọ́ yìí papọ̀ tí mo tún wá kó méjì èyí tó gbẹ̀yìn papọ̀ tí mo tún wá fi ṣe ṣírò yẹn ansa kan náà ni màá máa get mo bó ti wa ṣùgbọ́n náà ló fi jẹ́ pé ẹ̀rí pé tẹ́ bá ṣe lé síwájú sí one plus two kí ni wa yóò fún wa ní three three plus three yóò jẹ́ six àbí ọ̀yà ilé yóò fún wa ní one plus five kí ni one plus five náà jẹ́ òun náà jẹ́ six ajá sí pé òun ni kí ni òun náà ni associativity ẹ mọ́ gbàgbé associativity ọmọ ṣe fún kí ni element mélòó mẹ́ta element mẹ́ta ọ̀yà ta ni wàá sọ eléyìí ẹ̀jẹ̀ ń bèèrè ọ̀hún ṣé multiplication náà wàá wà associative tó bá jẹ́ sí wà associative kí ló dé ṣé multiplication wà associative. àtìmọ̀pá di ṣe wà associative ẹjọ́ ẹgbà because àwọn òfin yẹn á mọ̀ lò wọ́n á mọ̀ lò àwọn òfin yẹn dàtà wá ti dé bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ajá sí pé wọ́n bá sọ fún wa pé nǹkan kan wà associative ibi tọ́kàn ó kọ́kọ́ lọ òun náà ni pé kí ni ah tí wọ́n ń gbà lérò lélẹ̀ ọ̀yà same application wa associative kódà kò nídìí kẹ́ dára yín láàmú ẹ kàn kọ́ lẹ́nà òkè náà ọ̀yà ẹ kọ́kọ́ kọ́ pé ṣé tí n bá ní x times y times z ṣé yóò mọ fún mi ní s times y times z ẹni tí yóò bá yé wa ní aṣekọ́ lọ́rọ̀ yìí ọ̀yà a lè kọ́ a lè kọ́ ní kí ló kọ́ ẹ̀ a lè kọ́ ní báyà ká lo nọ́mbà kápẹ́ ní sin nọ́mbà mi bá jẹ́ one two three sọ pé mo lè sọ pé one times two times three ìsìkọ́ tó instead mo fi kó méjì aláwọ̀kọ́ yìí papọ̀ jẹ́ kó méjì aláwọ̀kọ́ papọ̀ one times two times three kí ni ó fún mi one times six two times three kí ni one times six ó jẹ́ six kí ni two times three ó jẹ́ six nine ajá sí pé multiplication náà ṣe kí ni o ajá sí pé multiplication náà wà associative ní mo fẹ́ kẹ́ gbọ́ yé ni pé multiplication Eh, addition àti multiplication àméjèèjì wà commutative wọ́n dẹ̀ ṣe wà associative ṣùgbọ́n minus ìyọkúrò subtraction àti kíni àti division àméjèèjì ò ṣe kíni o wọ́n wà commutative wọ́n dẹ̀ wà associative bó la ṣe mọ̀ òun náà ni pé tí n bá ní element mẹ́ta bíi s minus y minus z onímọ̀ fún mi ní kíni o s minus y minus z ó Oh, yeah mo ní tó bá yẹ kó fẹ́ díjú ẹ̀fẹ́ mọ̀ tó yẹ ẹtún mú àpẹẹrẹ nọ́mbà mẹ́ta wa ó yẹ fún mi nọ́mbà mẹ́ta ẹ fún mi nọ́mbà mẹ́ta ẹgbẹ́ ní three four five ó yá kápẹ́ bá fẹ́ kọ́ báyìí ṣé mo lè kọ́ pé three minus four minus five three minus four minus five ṣé yóò fún mi ní nǹkan kan náà sọ pé eléyìí ó three minus minus one eléyìí ó jẹ́ minus one minus five so three minus minus one eléyìí ó jẹ́ four eléyìí ó jẹ́ kí eléyìí ó minus ìsọ̀rùn báwọn méjèèjì ò kò ṣe kí ni o jẹ́ kankan náà ajá sí pé minus ò ṣe kí ni o wà associative bó o ní division kan a lè sọ òun náà bẹ́ẹ̀ x y over z òun náà ṣe kí ni o so òun náà papọ̀ mọ́ kí ni o s over y z òun náà dẹ́ o true náà báyà tí n bá ní two four six sọ pé mo lè kọ ilé náà báyìí pé two divided by four divided by six ó rí i pé tí bá kọ ẹlẹ́ẹ̀kejì náà two divided by four divided by six sọ pé ilé ó jẹ́ two divided by kí ni four divided by six yà kọ báyìí ilé ó jẹ́ two divided by okay ilé yìí four one bí ọmọ bínú four divided two divided by four divided by six so tó bá ṣe síwájú sí sọ pé ilé ó máa jẹ́ two divided by 2 over 3. Kí ló Oko. So 2 divided by 4 divided by 6. So àwọn pẹ̀tọ́ bá ṣọ eléyìí di multiplication pẹ̀lú òfin tá a ti kọ́ síwájú. Àní tá a bá ti ń sọ division di multiplication kí lámọ̀ ṣe? A mọ̀ kàtàkìtì àwọn eléyìí. So ti yé mi báyìí. So eléyìí náà jẹ́ times one over six. Ajásígbélé ó jẹ́ six over two tí ń ṣe three. Eléyìí ó dẹ̀ mọ̀ jẹ́ kí ni o? one over twelve. Orí pé àwọn méjèèjì ó ṣe kí ni? Wọ́n papọ̀ mọ́ra wọn ajá sí pé tá a bá ń sọ̀rọ̀ commutative commutative tá a dẹ̀ sọ̀rọ̀ associativity àwọn ni wọ́n mọ̀ wà nú ẹgbẹ́ yẹn ọ̀yà addition multiplication àbí àmì kí ni o àmì ìròpọ̀ àti àmì ìlọ́po àti àmì ìlọ́po so ìjẹ́ tí eléyìí bá yẹ wá nínú àwọn òfin eléyìí tí wọ́n tún fẹ́ ká mọ̀ so kó tó di pé a parí òun náà ní kí ni o òfin kẹta ilé tá a máa ń lò kápẹ́ tún rántí dáadáa ẹ rí i pé gẹ́gẹ́ bí ẹ gẹ́gẹ́ bí ìrántí lásán lè lèmi ka ilé ìfọ̀ òfin kẹta ilé tí wọ́n fẹ́ ká gbọ́ yé òun náà ni à ń pè ní kí ni o là ń pè ní distributive distributive ọ̀yà ẹ jẹ́ tún wá létí mo ní element mélòó ni commutative form ṣiṣẹ́ fún element mélòó ni commutative form ṣiṣẹ́ fún méjì méjì ẹ ṣeun a gbé commutative so a máa sọ̀rọ̀ yìí nípa element méjì báyà s àti y associative ńkọ́ associativity ńkọ́. mẹ́ta. mẹ́ta ẹ ṣeun s y z. ẹ wá di distributive property. tá a bá ní àmì ìṣirò kan ó wà distributed lórí àmì ìṣirò mìíràn ó ti yé ajásígbá máa sọ̀rọ̀ ẹ́límẹ́ǹtì mẹ́ta adẹ́túmọ̀ sọ̀rọ̀ àmì ìṣirò méjì ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa sọ ni pé a lè sọ láì jẹ́ pé a fúnra wa ní problem àti pé láì láǹjà taari pé kí ni o ìṣirò àmì ìròpọ̀ ó wà commutative àmì ìyọkúrò kò wà commutative ṣùgbọ́n kápọ̀ fẹ́ mọ sọ̀rọ̀ nípa distributive lórí agbọ́nrin ìṣirò méjì lọ́mọ sọ̀rọ̀ rẹ̀ lé lórí tó ti rí báwọn so dáàmú lè sọ pé your multiplication is distributive over addition so sótìyé tàbí subtraction from both the left àti the right a ṣàlàyé tó jẹ́ báyìí left distributive and the right distributive bákẹ́ tó kọ̀ òun náà ni pé tá distributive ká gbé mo ní ó rí element mẹ́ta láàánú ká pa x y z tó jẹ́ variable tí máa ń ní operator ìṣirò méjì kágbé mo pọ̀ ní star àti namblanche ajásígbé tí distributive fún sọ ni pé x star y namblanche z mi sọ tiye wọ́n ló wọ́n mọ̀ jẹ́ kí ni tí n bá ní star mi tí n bá ní star is distributed or is distributive over z uh, over namblanche ajásígbé ìtumọ̀ rẹ̀ ni pé mo lè mú star yìí kí n fi ṣe léyìí yóò máa jẹ́ x star y then ambulance plus z tó ti yá báyìí and then ìdìgbé tẹ̀ bá tẹ̀ bag, bag, ìdí tí mo fi ní multiplication ó distributive over addition ni ó rí pé tó bá nínú nǹkan báyìí pé three into s plus y ẹgbẹ́ tá a máa ṣe ni we multiply out pẹ̀lú multiplying out we tá a máa ń lò distributive kí ló dẹ̀ To fa multiplication wà distributive over addition and that's why I'm sọ pé kí ni three times x ó nípa distributive three lórí x then plus three times y mo bó ti wá báyìí so ìtọ́jú ọ̀gbọ́n ṣàlàyé ni ẹ̀ pé multiplication àmì ìlọ́po àmì ìlọ́po tá a fi mọ́ ṣèṣirò lọ́po a ní ó ṣe kí ni ó wà distributed over addition àti subtraction over addition àti subtraction kì í ṣe ajá tí kò lè ṣiṣẹ́ fún subtraction náà ó ní pé ti bá ní three bóyá x minus y náà kí ni ó mọ̀ fún mi tàbí ó mọ̀ jẹ́ three x minus three y. ó rí i pé mo sọ fún wa pa ní distributive méjìlá àní a ní left distributive irú eléyìí tá a ṣe yìí tó jẹ́ pé three yìí ni mo fi ń distribute sí apá apá kejì òun là ń pè ní left distributive kí ló fà torí three yẹn sápá ọ̀tún pé wà ní àbápò òsì. àpò left distributive àtúmọ̀ṣẹ́ fún right distributive bákan náà ẹ̀wẹ̀ láti bá ní x minus y times five apá abo ní five yìí wà. apá ọ̀tún. apá ọ̀tún eléyìí gba yẹn láàmú sọ̀rọ̀ right distributive òun náà ṣiṣẹ́ so tí yẹn mi báyìí so òun láàmú sọ̀rọ̀ right distributive òun náà ni pé cartoon distributive ẹ̀ ó fà yẹn máa jẹ́ five s minus five y so minus five y náà ni ọ̀jọ̀gbọ́n sọ fún wa. Then also the division is also distributed over addition and subtraction. So ti yé báwọn. Ṣùgbọ́n látàpọ̀ ọ̀tún nìkan lòun kì í ṣe láti kíni o, kì í ṣe láti apá sìn, kì í ṣe láti apá sìn. Ní tí wọ́n sọ ní ìsìn pé tí bá ní x plus y divided by z, ó ní ajá sí pé mo lè sọ pé x divided by z plus y divided by z. Ṣùgbọ́n bó ti yé wa, ṣùgbọ́n kò ní mọ ṣe bẹ́ẹ̀ láti kíni o, láti apá sìn so mi ní sọ pé x divided by y plus z dimension I mean sọ pé yóò mọ fún mi s divided by y plus s divided by z irọ́ lásán ni irọ́ lásán ni mo bó ti yẹ báyẹn ẹ dákun ọ̀fẹ́ ká di àwọn kíní ẹ mú kí n fi lè mọ̀ kó tún yọ ẹja tún padà sẹ́yìn ní ẹgbẹ́ náà fi àkọ́kọ́ ta kọ́kọ́ mo ní kíni o ọmọ tẹ́tìf ẹ kí ni àwọn tí mo ní agbọ́dọ̀ pa commutative element mẹ́rin ni wọ́n máa ṣiṣẹ́ fún. méjì. element méjì kápẹ́ ń bá ní two element sy òkú tí wàá máa rìn. operator mélòó dẹ́sì ni. àmì zero kan one operator so ti wàá máa rìn. àwọn olódẹ́sì lè ṣiṣẹ́ fún ọ àwọn kí ló wà commutative addition àti multiplication subtraction kan not commutative tó ti subtraction àti kíni àti division wà commutative mo bó ti yọ abáyé nínú àwọn kejì tá a tún kọ́ a tún kọ́ associative associativity òun náà ni pé kí ni mo ní element mélòó wọn mọ̀ ṣiṣẹ́ fún. mẹ́ta. mẹ́ta syz operator mélòó. méjì. so ti yọ abáyé so ajásípò wọn a lè ní addition àti multiplication wà eh, associative pé s plus y plus z is equal to S plus y. Not be no in 28. S plus y plus z. Abi? Yeah. Oh yeah. Uh, kí ni náà ń chef Ó lè ṣe fún multiplication náà àbí sy z òun náà mọ jẹ́ kí ni o sy z. Mo ti wà ṣùgbọ́n òun náà ṣe kí ni? Kò true fún kí ni o? minus àti kí ni? civil division ọ̀yà ẹlẹ́kẹta ilé tí mo sọ ẹ̀jẹ̀ oh, nǹkan ilé iná gbé ta x plus y is equal to y plus x then xy is equal to yx tàbí tó bá fẹ́ da rẹ láàmú o lè kófin o lákòótán tó bẹ̀ torí pé mo ń ṣàlàyé ẹ pé addition àti multiplication ni o lè kó lákòótán tí ó mọ jẹ́ kí ni x star y is equal to y star x ṣùgbọ́n tí ó mọ true lélẹ̀ nínú àwọn ìṣirò àmì ìṣirò mẹ́rẹ̀ẹ̀rin tá a mọ̀ ṣe òun náà ní kìnnì náà ni addition ọ̀yà kí ni distributive property aláwọ̀ yẹn ẹ́ nọ́mbà mélòó ni ọmọ ṣiṣẹ́ fún nọ́mbà mélòó ni ọmọ ṣiṣẹ́ fún nọ́mbà mẹ́ta three variables bí ká ní x y z dàbí ọ̀hún ni ọmọ operator mélòó operator méjì tó tí mi bá wọn bí ká ní star bí ká ní bí ambulance ṣùgbọ́n náà tí mo fẹ́ ká mọ̀ nínú náà ni pé kí ni multiplication wa distributive over over what? Division. over addition ẹ ṣeun over addition mo bó ti yé wa báyìí multiplication is distributive over addition adẹni ó ṣiṣẹ́ fún tí a ń pè ní kíni left distributive àti kíni o àti right distributive kíni tó ń sọ bẹ́ẹ̀ pé tá ní kíni a dot ẹ ẹ ẹ mo tún ti ṣàtìṣe o ẹ mọ̀jà lo e pẹ̀lú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ z a ní ọmọ fún wa ní kíni yọmọ jẹ́ kíni sy plus sz so ti kódà left ni ẹ ó tún lè ṣe fún right náà bákan náà ẹ̀wẹ̀ yọmọ jẹ́ kíni sy plus or minus sz torí tó bá jẹ́ pé plus tó bá dẹ̀ jẹ́ minus ló ṣiṣẹ́ fún. a tẹ̀ tún sọ pé kí ni o division náà wà distributive Division is also distributive over what? Over addition and what? Àti subtraction lórí àmì ìròpọ̀ àti àmì ìyọkúrò. Ṣùgbọ́n kí ni o? Ṣùgbọ́n lórí right distributive lásán left yóò ṣiṣẹ́. So ti yára ẹ̀. So ajá sí pé kí ni o? Ajá sí pé x plus y mi tí n bá gbé sí zed mi báyìí ẹ ẹ sorry ẹ jẹ́ lọ yà division division ẹ divided by z mi pẹ̀lú àlàyé tá a ti ṣe a ló lè jẹ́ kí ni o s divided by z àbí then plus or minus y divided by z ẹ dáhùn kó mo fẹ́ ká di àwọn òfin mú ẹ mọ̀jà gbàgbé ọ̀yà so tá a bá wá bọ́ sí inú fírémù tó kàn ẹ rí i pé ọ̀gá tún wá fẹ́ fún wa ní rule of precedence. ọ̀pẹ ní lọ́sẹ̀ tó kọjá náà ó tún tún rule of presidency mú wá òun náà ni pé kí ni òfin ìṣẹ̀ǹtẹ̀lé ẹ̀rẹ̀ má gbàgbé pé náà ní òfin ìṣẹ̀ǹtẹ̀lé ta mọ̀ tẹ́lẹ̀ aláàkọ́ta ọkọ̀ mọ̀ ní board mass mo sọ fún wa pé bí wàá dúró fún bracket ó ń kọ́ òun náà ni order kì í ṣe off gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣe ṣàlàyé pé ó yẹn ni pé ìṣẹ̀ǹtẹ̀lé kí ni ìṣẹ̀ǹtẹ̀lé yẹn wá dúró fún òun náà ni pé ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ ṣe ṣírò yín látakó òsì tó bá pé multiplication àbí division lẹ́ẹ̀kọ́ kàn ẹ ṣe látàpá wo látàpá òsì bẹ́ẹ̀ bá ti á ṣe tán tí ó sì kankan bẹ̀ mọ́ ẹ tún ọgbẹ́ sádìṣẹ́ àti subtraction tó kàn tó kẹ̀ ṣe bẹ̀tọ̀ ọ̀jọ̀gbọ́n wa tún tún àwọn òfin ó tún tún parọ̀ lọ́sẹ̀ tó kọjá ń gbà tá a ṣe power ó ní òfin yẹn ọmọ di kíni o ó ní ọmọ di pub pubbed mass òun náà ni pé lẹ́yìn tí n bá ṣe kíni tí n bá mú bírákẹ́tì tán nínú òfin tí ń wò ní òun náà ni pé kí n wò bá ṣe power wa ń bẹ̀ àbí kò sí bẹ́ẹ̀ tó ti yé wọ́n ní òfin ìṣẹ̀ntẹ̀lé fún in tí a mọ̀ sí yìí náà ó ní àwọn òfin tá a ti mọ̀ òun náà ni o tó ti yé bá wọn so àwọn òfin tá a ti mọ̀ òun náà láàmú ọ lò ajá sí pé n a tún dì mọ́ òun náà ni àwọn òfin eléyìí pé tó bá ń ṣiṣẹ́ lọ tó bá yẹ pé bírákẹ́tì lọ́kọ́ wà kọ́kọ́ ṣe é so ti yé mi báyẹn lẹ́yìn rẹ̀ náà ni àwọn ìṣẹ̀ntẹ̀lé yòókù wa wà so tó bá jẹ́ pé páwà ló wà lẹ́yìn rẹ̀ ṣe lẹ́yìn rẹ̀ wàá máa gbé láti apóòsì rẹ̀ tó bá yẹ pé division and multiplication lọ́kọ́ kàn ṣe lẹ́yìn rẹ̀ tó wáyé pé addition àti subtraction kan kọ́ kí kò ṣe ẹgbẹ́ tí eléyìí bá ti yé wa a mọ̀ ṣe times àti coefficient a bá bọ́ sí frame eight so a dẹ̀ fi káàdì ètò náà lẹ̀ torí ìṣẹ́jú péréte náà ló kù so ìṣẹ́jú péréte náà ló kù so tí a máa yẹn so ó ní tẹ bá ń tẹ̀lé wa ó ní ní tí a ń pè ní algebraic expression ṣe ìpá tí mo túmọ̀ algebra ń sìn kí ni ọ̀jọ̀gbọ́n pè ní algebra fún wa. ẹ ni ọ̀jọ̀gbọ́n pè ní wa pé pa àpapọ̀ kí ni o nọ́mbà àti àwọn tá a bá ń pa wọn papọ̀. ó ní àwọn ọ̀nà expression ó ti kó sínú a pe ní alphabetic character àwọn alifábẹ́ẹ̀tì wa. àti numerals àti àwọn òǹkà wa báyà bíi one two three four five six táwa so wọn papọ̀ pẹ̀lú kíni o pẹ̀lú àwọn àmì ẹ ti gẹ́gẹ́ mọ́ pẹ̀lú àwọn àmì ìṣirò so gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ pé tí n bá ní eight x minus three x y z a máa pè ní algebra a máa pè ní algebra kódà algebraic expression algebraic expression because ẹ gbọ́dọ̀ mọ̀ pé ìyàtọ̀ wà expression àti equation tá bá ní expression expression ni pé tó bá jẹ́ pé mo kàn kọ báyà bíi lẹ́tà àbí nọ́mbà tí wọ́n á fi àmì ìṣirò yòówù tí ọba àdìgbò jẹ́ tí n bá fi dáhùn láàrin bá tí n bá ní a plus b mo ti ní expression báyìí kódà tí n bá ti ẹ̀kọ́ lásán láì fi gangan dáhùn láàrin expression tó ti ń bá lọ fi àmì ọ̀dọ́gba tí a mọ̀ sí ìsíkọ́tò tí mo tún wá yí pé tí ẹ̀ báyà bíi Eh, variable kan ni o àbí constant kan ni o tàbí expression mìíràn ni o bá bí five ajá sí pé mo ti ní equation ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé tí a ń pè ní algebraic expression algebraic expression a mọ̀ pé algebraic expression nílé ìpẹ̀lú àlàyé tí kò ṣe algebraic expression yọ ẹjẹ ń bi wá variable mélòó ló ní variable mélòó ló ní olóyè variable mélòó ló ní méjì ẹ ṣeun tí ń ṣe kí ni o. x and y ẹsẹ̀ àti wá ẹ ṣeun. ó ní each component of this expression component náà ni pé kí ni o àwọn odindi wọ́n ti pẹ́ tó wo eléyìí nísìn a mọ̀ pé hs ni ọ̀dà dúró fúnra ara rẹ̀ eléyìí náà ọ̀dà dúró fúnra ara rẹ̀ òun là ń pè ní tam òun là ń pè ní kí ni o òun là ń pè ní tam ajá sí pé táàmù kan ní hs yìí táàmù kan náà ní three xy kó ló sì mọ ọmọ pé ẹ táàmù àkókò táàmù kan ti dópin òun náà ni pé tó bá ti jẹ́ pé adé àmì ìṣirò kan tó bá ti lè là wọn láàrin tó ti bá wọn ajá sí pé táàmù kan ti pinnu ẹ ó rí pé ẹjẹ ń fi ìsàlẹ̀ yìí fún wa bí ìdìbò nàìjíríà náà sọ pé ní two thousand so ní 2019 thousand and nineteen táàmù kan pé kí ló já mọ̀ pé táàmù kan pé a ni o àdìbò àyàn àwọn ẹlòmíín wọlé mo ti yé wa báwọn ìdìbò ń bẹ̀rùn yóò mọ já sí gẹ́gẹ́ bí kíni bí àmì ìròpọ̀ àbí àmì ìyọkúrò àbí àmì sọ́tí yára ẹ̀ so tẹ́ bá jẹ́ pé ti ní àmì ìròpọ̀ àbí àmì ìyọkúrò tó dáwọn tó báyẹn ajá sí pé ta níní ẹ̀ ò ń pè ní kíni o ò là ń pè ní tam ọ̀yà olóyè tam mélòó léyìí ní báyìí wọ́n mú àlàyé kan wá ń bí ni o tam mélòó léyìí ní báyìí. Hmm? tam mélòó léyìí ni. díẹ̀ tó ń tún àlàyé mi ṣe táàmù kan rè bó ló ṣe já mọ̀ pé táàmù kan nì torí tó bá ti rí àmì bóyá yọ kúrò ní o àbí ròpọ̀ ní o ajá sí pé táàmù kan ti tán nù táàmù kan náà tún lè léyìí ok táàmù mélòó léyìí náà ni tí n bá gbé sórí agbọ́nrin tí mo ṣàlàyé ajá sí pé léyìí táàmù kan ni eléyìí náà táàmù kan ni eléyìí náà táàmù kan ni táàmù mélòó la ní báyẹn. mẹ́ta ẹ ṣeun ok táàmù mélòó léléyìí. ẹyọ kan ah. táàmù kan ẹ wá rí eléyìí tó bá jẹ́ táàmù kan báyìí a máa pè ní monomial expression kí ni mo pè o monomial expression expression algebraic expression tó bá yẹ pé táàmù kan ló ní ọyà sẹ́ẹ̀lì sọ tó ní táàmù méjì báyìí ń kí ló wọ́n mọ̀ jẹ́. binomial. binomial ẹ ṣeun binomial expression ọyà <laughs> táàmù mẹ́ta ń kọ́ bírò eléyìí wọ́n mọ̀ jẹ́ kí ni ẹ́. trinomial. trinomial expression ẹ ṣeun onímẹ́rin ńkọ́ àwa ní polynomial mo tún wáyé ìjọ tí mo kọ́ táwọn akẹ́kọ̀ọ́ mo ní kí ni táwọn mẹ́rin ó expression irọ́ ó dàbí kẹ́ wọ́n ṣe comparative of adjective ní ẹ̀rí pé kò sí ọmọ akẹ́kọ̀ọ́ tí ò ní sáìsì rẹ̀ ẹ̀rí tó bá sọ fún wa pé big bigger biggest small smaller smallest olùkọ́ kan tì í síwájú pé yá kí ni good àwọn ọmọ wa gbé good gooda ah, goodest kò sí wa sọ so tó bá ti lè ju mẹ́ta lọ àti ní tí a ń pè ní polynomial tó ti yẹ bá ń bọ̀ àti ní tí a ń pè ní polynomial so mo bẹ́ẹ̀ tí mo tún mọ táwọn báyìí o ọ̀yà ajá sí pé ọ̀jọ̀gbọ́n olóyè táwọn mélòó léyìí ni o. méjì. kí a mọ̀ pé ló kọ́wọ́ o. binomial. binomial expression. binomial expression so tie each component is called term ní tí a ń pè ní term yẹn ní tí a ń pè ní term yẹn so wọ́n n'i term yẹn o yà eh, irú tí máa kọ irú eléyìí ajẹ́sí pé term yẹn ọ wà ní kíni in y and z torí term alákọ̀ọ́kọ́ yi y ló wà term ẹlẹ́ẹ̀kejì z ni ó ní ẹ̀ wá rí nọ́mbà tó yẹ o tó wà níbi term kọ̀ọ̀kan nọ́mbà tó yẹ pé multiply variable kọ̀ọ̀kan yẹn. òun là ń pè ní kíni òun là ń pè ní coefficient gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn sọ pé tí máa ní eight x minus three xy àmọ́ pé tá méjì lélẹ́yìn ni kíni tá mú àyí eight x àbí ajá sí pé coefficient x ń bì báyìí òun ní eight torí òun ló multiply x ooo so ti yé wa báyìí ó yá kíni tá coefficient xy ó máa jẹ́ nínú táàmù kejì kíni coefficient xy ó máa jẹ́ báwọn. kì three o minus three minus three ló ṣe kí ni òun lọ multiply rẹ̀ torí minus three òun ló ṣe kí ni òun ló multiply rẹ̀ bó ti yára báyìí minus three ni ó multiply rẹ̀ torí àkókò ti lọ púpọ̀ so pẹ̀lú ọgọ́lọ́run a mọ̀ tẹ̀síwájú nínú lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n gẹ́gẹ́ bí àdéhùn tí mo gbé ẹ bí mo ní ẹrú nọ́mbà kan lẹ́ẹ̀kan so báyà àwa náà lè ṣe fún àgbàgbàjọ àwọn olùkọ́ ìṣirò àti ṣe fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa náà ọlọ́run ni pé ẹ̀yin ò nídìí láti dara yín láàmú torí nígbà tá a mọ̀ ṣe bá ẹgbẹ́ ẹlòmí ó gbé dákun ẹlòmí lè mú hundred ẹlòmí lè mú one thousand sínú pé òun ló ní wàhálà ayé ara rẹ̀ ṣe rí nọ́mbà tí ẹ̀yin bá ní kẹ́ni ó rò mọ́ ẹ̀yin kan divide it by two so òun lánsà tẹ́ni ó get ó gbé ńgbà tí mo ní kó mú nọ́mbà sínú kí ni mo ní kẹrù mọ́ mo ní kẹrù tẹ́ni mọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn answer mélòó mo lẹ́ get kí ni mo ní answer tẹ́ get kí ni mo pè. five. five. ó ti yé ajá sí pé tó ní ro nọ́mbà kan sínú tó wá ní kéèyàn ro báyà bí eh, fifty mọ nígbẹ̀yìngbẹ̀yìn ajá sí pé ánsà tí ló mọ gẹ̀ẹ́tì ní kíni o yóò mọ jẹ twenty five mo kó yé wa sí àlàyé tí mo ṣe yẹn sóyè. yeah so ibi báyìí ni a ti mọ do a dúpẹ́ púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ṣe kíni o a ti ń tẹ̀lé wa lọ so ní orí ìkànnì eh, Facebook wa ni àti orí ìkànnì Zoom pàápàá jùlọ olóyè olóyè Fatai tá a ti ju question lù látàárọ̀ so mo rò pé à ń gbádùn ètò náà pẹ̀lú ògbọ́lọ́run àti títí a fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ó dìgbà. olóyè ẹ ṣeun. Sure. All